حيث ما كنت فأمر بالجميل ولا تخشى سوى الله من قاص ومن داني إن الجهاد لأقسام أفضلها الرسول ذاك ديدننا لا wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin thumma salatu wa salamu ala rasulillahi wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. a dúpẹ́ fún Allah tó ṣe wá ní mùsùlùmí. alhamdulilayi tó ṣe wá ní ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam abẹ́ẹ́nu ọlá rẹ̀ àti ìkápálẹ̀ṣe rẹ̀ gbogbo ntí máa mú yàn kọ ẹ̀sìn ọlọ́run balẹ̀ ọlọ́mọdé òde bá wa ọlọ́run kó sì járí mú délé eléyìí ni ètò yín ètò wa ìsìláàmù ọ̀nà àbáyọ eléyìí tí alhaji wa abdulwasi ajani jẹnradé tí wọ́n so nígbàwọ́ rẹ̀ ní ìrántí bàbá wọn bàbá wa ọ̀làdìmẹ́jì jẹnradé tí wọ́n ti lọ alkiyama kí Allah bá ni kẹ́ wọn kálá ni gẹ̀ wọ́n kálá ọba ni wọn àti ní ṣíṣe àlékún àdúrà fún màmá wọn alájà wa riskat jẹnradé kálá ò fún wọn ní gúgú ẹ̀mí àtàláfíà àtìgbélé ayé rọrùn kọ́lọ́hún ṣe gbọ́ àwọn ọmọ náà ní alálùbáríkà fún wọn. gẹ́gẹ́ bí n tá n bá bọ̀ lánàá ibi tí ọlọ́run fọ̀rọ̀ ti sí fún wa lánàá a ṣàlàyé lánàá fúnra wa bí Qur'an ṣe jẹ́ ntọ́ pàtàkì torí sísọ̀kalẹ̀ nínú oṣù tó pàtàkì àti bí ìpàtàkì oṣù Ramadan ṣe wá jẹ́ Allah tún ń tẹ̀síwájú fún wa Allah fún wa nínú àyàtà kékù wípé man shahida minkumu shahara gbogbo ẹni tí oṣù náà bá lé báláyé kó bá rẹ̀ ní o. wà á máa ń ká nàmàrí dán àlà safarin aláwa ṣàlàyé fún wa ẹnikẹ́ni tó bá rẹ̀ nù yín tàbí ẹni tó bá wà lórí ìrìn àjò gẹ́gẹ́ bá a ṣe ti ṣàlàyé rẹ̀ sẹ́yìn fa'iddatun min ayyamin ukhar aláà ṣe repetition yìí nítorí kíni nítorí bíbá wa lè fi ẹsẹ̀ pé àní aláàánú ni mí láti lè bá àfẹsẹ̀ rẹ̀ nílẹ̀ àti láti lè bá àfẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé àní kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tá à ní máa fa ìsàn dẹ́yìn wò torí ẹ̀ tẹ́ bá rí i pé àyàtà ti ké sẹ́yìn síwájú lórí ètò wa yìí aláàtì sọ̀rọ̀ pé ẹni tó bá sick àbẹ́ ẹni tí ó bá lọ rìn àjò aláàtò wá repeat yẹ repetition yẹ repetition tó wúlò ni aláàjì á mọ̀ wípé n tó ń sọ òun wà lórí ẹ̀ ọ wá ní yùrídù lọ́wọ́ bí kùmùlì yusra wàlá yùrídù bí kùmùlì usr tá a bá wá wo àárín yìí aláàní àwẹ̀ tí mo ní kẹ́ ẹ gbà yìí yùrídù lọ́wọ́ bí kùmùlì yusra ìrọ̀rùn ni mo fẹ́ fún yín wàlá yùrídù bí kùmùlì yusra yuridu láwù bí kùmùlì yusra wàlá yuridu bí kùmùlì usra aláàfẹ́ ìrọ̀rùn fún yín ni kò fẹ́ nira a wàá wò pé ah, ah, èwo ni ìrọ̀rùn tó wà nú àwẹ̀ ibi tá a ti wá tọ́ bọ́nù wípé Allah wa ta'ala ẹ jẹ́ àsọ̀ kankan fúnra wa ẹ̀yin èèyàn wa sẹ́ẹ̀rí tí Allah bá sọ̀ kankan ní alukur'an tó bá dàbí ẹni pé ọba sapá kàjàmọ́ létí wa wípé ntọ́lọ̀ ń sọ yìí kò yé mi yìí aláàsọkalẹ̀ ní sísọkalẹ̀ fún ṣe ọlọ́run sallallahu alaihi wasallam léè tọ́jà pé lamu yaj'al fihi iwaj aláòfin nǹkan kan tó dàrú kò sí nǹkan kan tó dojúrú nínú alukur'an nígbà tá a ní kéèyàn gbáwẹ̀ léè tọ́jà yìí pé láti ìdájí tó bá ti jẹun kẹ́yìn yóò romi rẹ̀ ńlẹ̀ kò ní mú bò gbẹ́ngbẹ́ yóò ronjẹ rẹ̀ ńlẹ̀ kò ní jẹ́ bébí ń pa yóò rí obìnrin tó jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ ńlẹ̀ kò gbọ́dọ̀ fọ́ kàn àwa aláàfẹ́ rọrùn fún aláàfẹ́ nira fún ọ̀pọ̀lọpọ̀ wa wò pé ṣé kò wá sí nira ń bi kébi ọ̀pá ni kásìrò oúnjẹ ẹni ńlẹ̀ tí ó sì sẹ́ni tí ó pè àmọ́jẹ kámẹ́jẹ ń torí ọba kan tá a rí ṣé ò sí nira ń bi kí á rí omi ńlẹ̀ tó ò gbẹ́sì ń gbẹni tí ọ̀sẹ́ni tí ó gbébọn ti ni pé tó ọba mu áyàn ń ban káwá mọ̀ mu mi ń ọba kan tá a wa wàláhì ìrọ̀rùn ni tá a bá lọ wò dáadáa á wò pé Allah subhanahu ó ṣàlàyé fún wa látẹ̀rí sallam àwọn iṣẹ́ wa tá a bá lọ wò ó dáadáa ààwẹ̀ ń ṣiṣẹ́ àlàáfíà lára wa ẹ rí i pé nígbà míì téèyàn bá jẹun tó ń jẹ yìí tó wá dá láàmú tínú rẹ̀ wú wọ́n wà á ní kọ́ lọ lo ìkànnú àwọn nǹkan tí wọ́n máa lò kámẹ́dà kan kankan kọ́mẹ́dà bíi pàǹpolówó àwọn nǹkan tó jẹ́ tẹ́bílẹ̀tì là ń rí fáàsì o wọn ò ní kí lọ lò pé tó bá ti lò inú rẹ̀ ó wálẹ̀ which means pé inú rẹ̀ yóò pa sófo ní oúnjẹ tí ń dá láàmú àṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tá ń jẹun àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá ń mú yẹn àṣeǹgbà míì afẹ́ máa kónira báyàn èèyàn jẹun tán gbà míì báyìí yóò mú tán gbà míì báyìí yóò máa wò ní sùúrù tí wọ́n mọ̀ pé kí lóun á dé pé ah oúnjẹ tó ń jẹ yìí ni Allah subhanahu wa ta'ala ọwọ́ ajá mọ̀ pé kí inú ọ máa pa sófo nígbà míì láwọn àgbà kan ń bẹ́ nu tí máa ṣàlékún àlàáfíà fún yàn bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala sọ pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra àwẹ̀ Ramadan tí mo ní ẹ máa gbà yìí ìfẹ́ nira fún yín o ìrọ̀rùn mo fẹ́ fún yín torí pé túrú àwẹ̀ yìí òun lẹ́ẹ̀fì dàtún bí lẹ̀ṣẹ̀ yín ó fi kúrò lọ́rùn yín àwẹ̀ tí mo ní ẹ máa gbà yìí òun lẹ́ẹ̀fì lásọsẹ̀ gbogbo ń tẹ́ ẹ nígbà tó jẹ́ pé ẹ ti wà ní mímọ́ gẹ́gẹ́ bí àpèjúwe ọmọ bá ń se ń ta afẹ́ àfi wa kọ́ máa tajà yóò dáadáa kò ní dowó rú kò ní dojú nǹkan rú irú ọmọ tó ń di pé wọ́n ń wá ránṣẹ́ sí wa nítorí rẹ̀ pé ká máa bọ̀ ká wá celebrate ẹ̀ pé ó ní first class àbọ̀ ló best in kínní kan ẹ wo bínú wọ́n ṣe dùn tó a máa tọ́ka sí pé ọmọ mi ni aláàní nínú tẹ́ ẹ ṣe tí màá fi tọ́ka yín pé ẹrú mi òdodo lélẹ́yìí òun ni kẹ́ gbàwé Ramadan ajẹ́ yí pé ìjẹ́rú ọlọ́run sì rèé kò lè múnira lọ́wọ́ fún yẹn bíi ti wú ọmọ ìrọ̀rùn ni ó mú lọ́wọ́ aláàní yuridullahu bikumul yusra àwẹ̀ Ramadan tí mo ní ẹgbà mo fi ń wá ìrọ̀rùn fún yín ni o wàlá yuridu bikumul usra ìfi wá ìnira fún yín láti bí àwẹ̀ ramadan yìí àwọn ọ̀rọ̀rùn wo láàrí ń ìrọ̀rùn pọ̀ tá a lè rí nínú àwẹ̀ ramadan àkọ́kọ́ òun ni gẹ́gẹ́ bá nẹ́bí wa ti ṣàlàyé fún wa tasfidu shayatin tí oṣù àwẹ̀ yìí bá ti tó tá a fi mọ̀ pé Allah fi ń wá ìrọ̀rùn fún wa ni kò fi wá ìnira fún wa Allah òun ó sọ fádà àwọn shayatin èṣù àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ jàgídíjàgan ìjàngbọ̀n òun ó dè wọ́n mọ́lẹ̀ kò ní í sí wàhálà kò ní í sí ta ní bẹ́ẹ̀ wọn ẹja dàrú ẹja bàjẹ́ torí pé ẹni tó fẹ́ dàrú tó fẹ́ bàjẹ́ ń gbà wẹ̀ bóun ò tiẹ̀ wá gbà wẹ̀ ẹni tó jẹ́ pé tínú wọn bá jọ lé bọ́ bá bu yóò bu tiẹ̀ padà inú tẹ́lẹ̀ yìí tó le tó ń fi ń búyàn ẹnì kejì tí ń bú inú tiẹ̀ ò le kò lè dé ìbú padà nǹkan lọ lálàáfíà nǹkan lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam nínú hadith tí baba wa abu hurairah gbà wá radiyallahu ta'ala anhu ó ní anabi sọ yìí ìdàdàkọlà ṣáàrù Ramadan tóṣù Ramadan bá ti wọlé futihat abiwabu sama wọn ó sì gbogbo ilẹ̀kùn àlìjẹ́nà lẹ̀ gbogbo ń tá bá ti sẹ́ndì ní mẹ́sẹ́ẹ̀jì a rí mẹ́sẹ́ẹ̀jì delivered a dẹ̀ máa rìsíìfù aláàtì dáadáa wípé wọ́n ti sílẹ̀kùn ọ́fíìsì tẹ́ fẹ́ wọ̀ ọ́ lẹ̀ bẹ́ẹ̀ ṣàdúrà pẹ̀ ń wọ́ ọmọ ó ti wọlé bẹ́ẹ̀ ṣàdúrà láfíà ó ti wọlé torí pé futihat abiwabu sama wọn ó sì gbogbo ilẹ̀kùn sama lẹ̀ ni ẹ sì mọ̀ pé ibi mm, tá a bá ti sọ pé ọ́fíìsì tá a fẹ́ wọ̀ tá a ti fẹ́ submit fọ́ọ̀mù àbá fẹ́ submit dọ́kímẹ́ǹtì kan tí wọ́n bá sílẹ̀kùn bẹ́ẹ̀lẹ̀ kò ní í ṣeé ṣe láti wọlé o ṣùgbọ́n tí wọ́n bá ti sílẹ̀kùn bẹ́ẹ̀lẹ̀ àpẹ ọlọ́run ṣeun wọ́n ti ṣí ọ́fíìsì ilẹ̀ anábìrin tó sùn ramadan bá ti lé báyìí futihati sama futihati abiwabu sama wọ́n sì gbogbo ilẹ̀kùn sama ẹlẹ̀ gbogbo ń tẹ́ ẹ bá ń taari sí sama yọ ọmọ wọlé tí gbogbo àmọ̀ yìí pé kò síbi tí gbígbàdúrà ti lè wá fún wa bí kò ṣe sama kílẹ̀ rí eléyìí Allah sọ fún wa ní alukur'an pé wà fi sama iriziku kum wà má tu adùn riziku sẹ́ẹ̀rì tá a bá wò pé aziki inú èdè Lárúbáwá tí èdè Yorùbá yálò òun nìyẹn wọn ni ah, Ọlọ́run ti saziki fún àfa wa Ibrahim Muhalli o Ọlọ́run ti saziki fún àfa wa Abu Asina o Ọlọ́run ti saziki fún gbogbo wa Ọlọ́run kọ saziki fún wa. àwọn èèyàn wa gbọ́ yé kí ni jaziki alukur'ani lọ́wọ́ á tu fún wa n ta fi mọ̀ pé alukur'ani jẹ́ hudalli nu tọ́lọ́wọ́n ọba sọ fún wa nu ayàtà kílànà wípé ànímọ̀nà òun ni kùránì jẹ́ aziki tá a bá sọ pé lágbájá láziki ìgbàgbọ́ àwọn èèyàn ni pé o ti lówó lọ́wọ́ ẹ wá jẹ́ abìrà léèrè kí ni jẹ́ aziki gan aziki jẹ́ ismun jami'un likulima yahtaju ilayhi nas n ti jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan collective noun fún gbogbo ohun tí èèyàn bá lè níìdì ntọ́mọ èèyàn bá níìdì ní jẹ́ aziki kì í sọ owó nìkan ní jẹ́ aziki ẹni tí ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn tí wọ́n ń pé oxygen nílò wọ́n ń fami sí i la ẹ dákun kí lóun nídìí lásìkò yẹn àlàáfíà kí lásìkò tiẹ̀ báyẹn o àlàáfíà ọlọ́run wa ni wọ́n fi sàmọ́ yìí rísíkù kún wọn tú adùn gbogbo èyí tó pé àlàáfíà lẹ nídìí rísíkù tí ń nìyà that particular point in time kò sí níbi kankan ju sánmà lọ ta ni wàá mẹ́ sánmà tí ó fún wa Allah Allah ni wọ́n fi sàmọ́ yìí rísíkù kún wọ́n máa tu adùn gbogbo ẹni tí ń wọ́ ọmọ tó yẹ pé òun wulẹ̀ ti lówó lọ́wọ́ tó bá jẹ́ wípé áàzì kí owó nìkan ni ẹni tó ti lówó tí ò tí ì bímọ ó tún ṣe wá ń ra wára ṣẹ̀ sọ́lọ́hún a jẹ́ yí pé rízíkù kèé sowó áàzìkì kèé sowó nìkan ní jẹ́ essential commodity ìǹtẹ̀yẹ̀ níìdì lásìkò kọ̀ọ̀kan ìǹtọ́jẹ́ rí áàzìkì tèmi yọ yàtọ̀ sáàzìkì ẹlòmíì ẹni tí ń wówó owó lásìkì tiẹ̀ ẹni tí ń wọ́mọ ọmọ lásìkì tiẹ̀ ẹni tí ń wá àlàáfíà àlàáfíà lásìkì tiẹ̀ ẹni tí ń wá admission kó ní admission lásìkì tiẹ̀ ẹni tó fẹ́ gba visa kó rí gbà lásìkì tiẹ̀ ẹni tó gbọ́jà alẹ̀ tí ó tà kó rí ọjà yẹn tà lásìkí tiẹ̀ a jẹ́ pé n ti ń jẹ́ aziki collective náà ní fún gbogbo ntọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá máa nídìí Allah wá sọ fún Kùránì pé gbogbo ntẹ́ nídìí o pátápátá bẹ́ẹ̀ ṣe pọ̀ tó lápapọ̀ àbí bẹ́ẹ̀ ṣe jẹ́ lọ́kọ̀ọ̀kan o collectively and individually ntẹ́ nídìí bẹ́ẹ̀ sánmọ́ o wọ́n wá lásìkò Ramadan yìí futihat abiwabu sama wọn ò ṣílẹ̀kùn gbogbo sánmọ́ ẹ̀lẹ̀ ṣé ẹ mọ̀ pé lẹ́yìn túmọ̀ sí pé a jẹ́ pé gbogbo lẹ́tà tí kálukú tá a bá lè sẹ́ǹdì ẹ̀ lásìkò Ramadan yóò ṣe kí ni o yóò wọlé nínú àǹfààní tá a fi mọ̀ pé a ntọ́lọ̀ wọn bá ń sọ yìí òótọ́ ni pé yùrídù lọ́wọ́ bí kùmùlì yusrọ̀ ìrọ̀rùn lọ́lọ́run fẹ́ fún yín wàlá yùrídù bí kùmùlì usrọ̀ ọlọ́run ọ̀fẹ́ nira fún yín ìrọ̀rùn ni kí wọ́n sí ọ́fíìsì téèyàn fẹ́ kó dọ́kúmẹ́ǹtì lọ́lẹ̀ kéèyàn ó dẹ̀ rí submit Allah subhanahu ó jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ wípé nínú oṣù Ramadan yìí o wọ́n sì gbogbo ilẹ̀kùn sánmà ẹlẹ̀ wọ́n sì gbogbo lẹ̀kùn àlìjánná lẹ̀ níbàámu sí hadith tí Abu Huraira tó bá wá ó ní wà gúlùkọ́t àbíwá abu jahannam wọ́n wà á ti gbogbo lẹ̀kùn lé iná gbogbo tó lè má disturb wa gbogbo tó lè má jà rójú rẹ ọlọ́run gbogbo tó lè má jẹ́ kí àwọn desires wa kọ́ wa granted wọ́n tilẹ̀kùn bẹ̀ pa ìrọ̀rùn lélẹ́yà àbínira ọlọ́run sọ pé yuridu llahu bikumul yusra wàlá yuridu bikumul usra ìrọ̀rùn lọ́lọ́run fẹ́ fún yìí o kò fẹ́ nira àdúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìrọ̀rùn tí ọlọ́run ọba lòun fẹ́ fún wa yìí ọlọ́run jẹ́ rọrùn ọba gbogbo wa májàra ó wa alhaji abdulwasi ajani jẹ́nradé àwọn ni wọ́n so nígbàwọ́ ètò yìí nírètí bàbá wọn alhaji ọládìméjì jẹ́nradé tí wọ́n ti dolóògbé kálá ọba nìkẹ́ ọkọ̀ ọba nìgẹ̀ wọn àti nílé sàlékún àdúrà fún màmá wọn alájà riskat jẹnradé ọlọ́run kó ṣàlékún gbogbo ẹ̀mí àtàláfíà wọn kó jẹ́ káwọn ọmọ wọn wúlò fún wọn aqulu qawli hadha astaghfirullah li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanbin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. gbogbo àwa tí à ń tẹ́tí gbọ́ wa láti ilé akú etí gbọ́ etí tí à ń fi ń gbọ́.